alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi akramana bi laylatil qadr ọba tí ó sànú wa pẹ̀lú òru laylatil qadr wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba nabiwa muhammad wa ala alihi wa sahabatihi alkiram àti gbogbo àwọn ará ilé àtàwọn sahaba rẹ̀ ikhwatal iman èèyàn miami nínú ẹ̀sìn wa ayu as-saimun èyí tẹ́ ń gbà àwẹ̀ ramadan gbogbo ẹ̀yẹn ní rí níta fẹ́ fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni òun náà ni tahari laylatil qadr wà fadluha fil ashr al awakhir òun náà ni báwo la ṣe wá òru laylatil qadr àti pé àwọn ọláwo ló wà fún òru laylatil qadr nínú òru mẹ́wàá ìgbẹ̀yìn ramadan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa laylatil qadr ẹ̀rí òru laylatil qadr هي ليلة عظيمة مملوءة بالرحمة والغفران oruna okun kẹkẹ fún àánú Ọlọ́run oruna tóbi jùlọ okun kẹkẹ fún àánú Ọlọ́run àtàforíjìn Ọlọ́run àtòrí Ọlọ́run azọmahalahu wa sharafaha Ọlọ́run buyikun ó gbé tóbi láàrin gbogbo òru tó kù وقال فيها ابنتي الله صنقا أرو ليلة القدر ولو بني أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر ولو بني أولو أولا سوى قرآن قال ننورو ليلة القدر نتريك قرآن توبي أولا سوى قال ننور توبي وما أدراك ما ليلة القدر ولو بأ الله ó ní ìwọ muhammad sallallahu alayhi wa sallam ta ló fi òru náà ta ló fi mọ̀ ọ́ ta ló júwe òru náà fún ọ laylatul qadri khayrun min alfi shahr tó o bá ma tẹ́lẹ̀ lọ lẹ́yìn máa ìpè òru laylatul qadri ó ní oore ju ẹgbẹ̀rún oṣù lọ ìbáàdà tẹ́yìn bá ṣe nínú òru laylatul qadri ó ní oore ju ìbáàdà tẹ́yìn bá ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ tanazzalul malaika níbi tó òru náà tóbi dé àwọn màláìka ọlọ́run wọ́n máa sọ̀kalẹ̀ lóru náà waruhu fiha jibril tọ́jú ọ̀gá wọn òun náà sọ̀kalẹ̀ pẹ̀lú wọn bí idhni rabbihim aláàlú ni wọ́n máa sọ̀kalẹ̀ o àṣẹ aláàní o min kulli amr ọlọ́run ọba allah yóò máa yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú òru náà salamu ni hiya hatta matula alfajiri àwọn màláìka ọlọ́run wọn máa tọrọ àánú fún gbogbo àwa tá a wà lérí ilẹ̀ àlàáfíà ọlọ́run ọba ó wà ní òru náà títí tí alfajari ó fi yọ ọlọ́run ọba ń sọ eléyìí nínú suratu alqadr quran ninety seven fikihu dalil kí ni àgbọ́yé tá ń gbọ́yé lábẹ́ sóra tẹmọ́ka yìí ẹ̀yọ́ miami ẹ̀jẹ̀ lọ lè múra ẹ̀jẹ̀ àtàjì ọlọ́wọ́n bá ń sọ àṣírí ńlá fún wa nínú sóra yìí ọlọ́wọ́n bá nílẹ̀ látò lè kọ́ rírì tóbi gan òru yẹn tóbi gan torí ẹ̀ lọ́wọ́n fi sọ Kùránì tó tóbi kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun máa yanjú àlámàrí ọdún kan kádàrá tá a kan nínú òru yìí lọ́wọ́n ti yanjú ẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ẹni tí ó da fún ẹni tí ò ní da fún ẹni tí ó burú fún ẹni tí ò ní burú fún ẹni tí ó ṣeríire ẹni tí ó ṣorí ibú ẹni tí ó lówó ẹni tí ò ní ní ẹni tí ó ríṣẹ́ ẹni tí ò ní ní ẹni tí ó rí oore ẹni tí ò ní rí oore inú òru yìí ni wọ́n yanjú ẹ̀ kádàrá ọdún kan wọ́n yanjú ẹ̀ lóru lẹ́dàtọ́lẹ̀ kọ́dìrì tí ń bọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba tó ń jó yé wa pé ìbáàdà tá a bá ṣe ń bẹ̀ nínú òru yìí ó lóore lọ́dọ̀ ọlọ́run ó ní láàdá lọ́dọ̀ ọlọ́run ju ìbáàdà tá a ṣe fún ẹgbẹ̀rún oṣù lọ òun náà ni eighty three years àti oṣù mẹ́rin ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam àwọn màláíkà ọba ń sọ̀kalẹ̀ wọ́n bá ń ṣàdúrà fún wa ọlọ́wọ́n bá tún sọ nínú sọ́rọ̀ mi ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala nítorí wọ́n sọ fún wa yí pé ẹja fura o òru yìí o òru náà laylatu mubaraka òru tá alibarika pọ̀ mbẹ́ni gbogbo ẹni tí máa ń wá alibarika alibarika náà ni oore gbogbo ẹni tí máa ń wá oore nílé ayé kọ́mọ́ fi òru yìí ṣeré o ọlọ́run bá ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run bá ní àwọ̀ ọlọ́run aṣọ àlùkùránì kalẹ̀ lóru tá a fàlùbáríkà sínú ẹ̀ èyí ni Lailatul Qadr inna kunna mundirin ọlọ́run bá aláǹ sọ fún wa yí pé àwa ń kìlọ̀ fún yín ni o à ń júwe fún yín ni o ẹ múra o fi ha nínú òru náà yufraqu kullu amrin hakim àyànjú kádàrá ọmọ èèyàn èyí tó fẹ́ lò fọdún kan rọ́tù dukhan aya fi aya ẹlẹ́kẹta títí lọ sí aya ẹlẹ́kẹfà ẹlọ́lẹ́ka fi ha gufran nínú òru yìí anabi ń jẹ́ oyé wa pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí máa mú ní ṣeré ibú nílé ayé àtijọ́ àlìkìyàmà ẹ̀ṣẹ̀ tí máa ń dín ní lọ́wọ́ tẹ̀yẹ fi ṣeré eré láyé àtijọ́ àlìkìyàmà ọlọ́run ọba parẹ́ fẹ́ni tó bá dìde lóru Laylatul Qadri anabi ni máa yakum Laylatul Qadri bẹ́ẹ̀ bá rọjú tó bá dìde lóru Laylatul Qadri imanan wahtisaba tó sì gbọ́ lọ́n gbọ́ tí ì ṣe kèfèrí tí ì ṣẹlẹ́bọ̀ tó sì gbà kó wọn gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba gufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́run ọba Allah yóò pa àwọn àṣìṣe rẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ yóò pa gbogbo rẹ̀ pátápátá tó bá dìde lóru ẹ̀rọ miami Lailatul Qadri tá a wá wí fìlà ashri al-awakhir Ramadan èyí tí yóò dàrú lọ́dọ̀ gbogbo mùsùlùmí àgbáyé òun náà ni pé ó wà nínú òru mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn islam anabi wa muhammad anabi ni taharraw laylatal qadri fil ashri al-awakhir min ramadan anabi ni ẹ máa wá òru laylatal qadri sí inú mẹ́wàá gbẹ̀yìn ramadan taharraw anabi ọ̀dájọ́ anabi ọ̀sọ́ pé ìjọba yìí ni ó ní taharraw ẹ máa wá ìtumọ̀ ẹni pé ẹ fi gbogbo àwọn òru yìí ẹ máa fi sìn lọ́wọ́ ọba ẹ padà rí laylatal qadri torí pé nínú mẹ́wàá gbẹ̀yìn ló wà kullun yuridu al-baraka kò sẹ́ni kan tí ń bẹ nílé ayé tí ò fa lùbáríkà kò sẹ́ni tí ò fa àánú ọlọ́run kò sẹ́ni tí ò fẹ́ kádùn àwọn ọgbà kò sẹ́ni tí ò fẹ́ kọ́lọ́hún fẹ́ rí jìun gbogbo wa là ń bẹ lọ́hún kọ́lọ́hún kọ kádàrá rẹ̀ fún wa lọ́dún ní nínú òru yìí nítorí nínú òru yìí ni wọ́n kọ kádàrá ọdún kan fún gbogbo wa ọlọ́mọsà kọ kádàrá rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni kò sì tọ́ ká máa ṣe é ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó lálàáfíà láwọn àlànà tá a máa fi ń wá òru Lailatul Qadri alákọ̀ọ́kọ́ òun náà ni al-i'tikaf kẹ́nì kọ̀ọ̀kan wa ká lè takú sí mọ́sálásí ká lè ṣe i'tikaf ní mọ́sálásí tán bá ti ń kírun jimá nínú àwọn ọ̀nà tó bá súnnà mu tá a máa ń fi wá òru Laylatul Qadr òun náà ni kálọ̀lẹ̀ takosílẹ̀ ọlọ́run kálẹ̀ ṣe ìtìkáàfù tí Ramadan bá ti di ogún kálọ̀sílẹ̀ ọlọ́run kálẹ̀ jòkó síbẹ̀ ká máa kírun ọ̀ranyàn ká máa kírun jimá ńbẹ̀ ká máa ka kùránì ńbẹ̀ ká máa ṣiṣẹ́ rí ńbẹ̀ gbogbo ń tà ń ṣe yìí tá a bá ṣe é bẹ́ẹ̀ ní gbogbo òru tó yìí a yóò dá wa lójú pé a ọlọ́run fi wá ṣe kóńgẹ́ òru Laylatul Qadr eléyìí ni sunna ad ẹ̀rí lérí ẹ̀ nítorí wọn bá ń ṣe inú ẹ̀sìn fún wa lẹ́rìí bọ́ọ̀ bá ti lẹ́rìí múlẹ̀ bídíà ni tó ń ṣeun àdẹ̀lìl ẹ̀rí lérí pé ètè káfù lànàbì máa ń ṣe ànàbì àwa lọ mọ́ṣáláṣí yọ́ máa wá lọ lè sin lọ́n fún òru mẹ́wàá yìí kọ́lọ̀ lè bá a fi ṣe kò ń gẹ́ ìyàwó Aisha radiyallahu anha wọn ni kánà nabiyyu sallallahu alayhi wa sallam wọn ni ànàbì tí kì àtọ́lá ń bẹ fún ya'taqifu al-ashra al-awakhira min Ramadan ànàbì àmà kú nílé anabi ọwọ́ lọ sí masalasi tí ọba ku òru mẹ́wàá nígbẹ̀yìn Ramadan yóò máa lọ lè wá òru Lailatul Qadr ń bẹ́ẹ̀ yóò máa lọ lè sin lọ́n ń bẹ́ẹ̀ fún gbogbo òru yẹn nítorí pé kò mọjọ́ tí ó bọ̀ sí kí ni anabi ń wá masalasi ń wá òru Lailatul Qadr sunna lele gbogbo wa ta bá fẹ́ tẹ̀lé anabi ẹ̀jẹ̀ àgbà masalasi lọ àwa ta bá lágbára bẹ́ẹ̀ ẹ̀yọ́ mayami ẹ̀jẹ̀ akọ́sí anabi eléyìí lójú ọ̀nà tọ́tọ́ ọlọ́run bá tó wá ń sọ ní Qur'an Karim ipe gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè ṣe ìtìkáàfù ní mọ́ṣáláṣí ẹ má mà súnmọ́ àwọn àyàwó yín títí tẹ́ fi parí ìtìkáàfù yín ẹ má bá àwọn àyàwó yín lásìkò ọlọ́run bá ní wala tubashiruhun ọlọ́run bá ní ẹ má bá àwọn àyàwó yín lásìkò wa antum aakifuna fil masajid tẹ́ ẹ bá ń ṣe ìtìkáàfù ní mọ́ṣáláṣí. Quran two Suratul Baqara aya 187. eighty seven ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti ń sọ fún wa yìí pé a máa ń lọ mọ́ṣáláṣí lọ lè ṣe é ti káàfù ni tàbá fẹ́ ṣe kòńgẹ́ òru lè látọ̀lẹ̀ kọ́dìrì eléyìí ni sunna nabi eléyìí ni ìlànà alukur'an àti mẹ́rin wa ẹ̀rí méjìlá kó wá ẹ̀rí sunna àtàyà Quran tó kílíà ìlànà ẹlẹ́ẹ̀kejì èyí tó bá súnà mu òun náà ni kéèyàn ó jòkó nínú ilé tí ó bá láǹfààní láti ṣe ìtìkáàfù nínú àwọn mọ́sálásí bóyá nítorí iṣẹ́ rẹ̀ àbí nítorí àwọn ìdíwọ́ kan tí ó láǹfààní ẹ̀ ó lè wà nínú ilé rẹ̀ náà tó máa sin ọlọ́run ìtìkáàfù káwàá pè yẹn o alimokoto velebeit ojoko nulẹ onsin lọni wọn náà máa sin lọhùn pẹ̀lú àwọn ọmọ rẹ àtàwọn ìyàwó rẹ ẹ máa ṣe náfìlà ẹ máa wá ṣe àdúrà Ọlọ́run padà fẹ̀yìn náà ṣe kóńgẹ́ òru lailatul qadr eléyìí náà ṣẹlẹ̀ sanabuwa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan náà bí fẹ́ ṣe itikaf ní masalasi àwọn ìyàwó rẹ wọn á lọ lè ṣètò tẹ́ǹtì tá a máa wà nínú ẹ̀ ilé kékeré kan ni àwọn ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan kálukú wa lọ́lẹ̀ ṣètò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ànábì wa rí i pé tóun bá ní kóun ó kó sínú tẹnìkan àwọn yòókù wọn máa jowú ànábì wa padà sílé wọn wá lọ́lẹ̀ lo òru mẹ́wẹ̀ẹ̀wá nínú ilé àmọ́ wọn ń kírun jàmá o wọn bá kírun jàmá ta yóò tún padà sínú ilé eléyìí òun náà bá súnà mú fẹni tí ó bá láǹfààní àti ṣe àìtíkàf méjì tá a kà yìí òun náà lè yí tá a rẹ̀ rí fún nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì àtọ̀ríkọ̀tò thalitha ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta wọ́yẹ̀ lè mọ̀tẹ́sọ̀rọ̀ òun ló gbajúmọ̀ fi biladi yorùbá lọ́dọ̀ àwọn afáàlẹ̀ yorùbá òun náà ni àtọ̀ríkọ́tù al-bid'iyya ojú ọ̀nà tààrà kọ́lẹ̀ fún nínú alukurani àti sunna táwa wálẹ̀ látòlù kádìrì nípasẹ̀ rẹ̀ òun náà ni tahdidu yaomi laylatul qadr ká sì dájọ́ ìpè níjọba yìí òun ni laylatul qadr masalasi wa ìjọba yìí ni Lailatul Qadri ilé kéwò wa níjọba yìí òun ni Lailatul Qadri ìjọ wa níjọba yìí òun náà ni Lailatul Qadri bàbá dọ̀dálùn khilafun li sunnah anùgbàni anùgbàni àwa tá a bá ń dájọ́ Lailatul Qadri tá à ń pè àwọn èèyàn síbẹ̀ à ń sọ àwọn èèyàn nù ni ànábì òṣèlú ẹ̀rí àwọn sàábà òṣèlú ẹ̀rí kò sínú pèlè ẹ̀sìn wa àfẹ́mi ni ó dalẹ́ o àfẹ́mi ní ọ̀dà alẹ́ nítorí pé ànábì lọ́lọ́run sí wa èèyàn máa yá mi nínú Islam nígbà tó wá pe àwọn èèyàn pé ká máa bọ̀ wá ipò wọn ni eléré ẹ̀sìn òní ilẹ̀ láti lè kọ́dìrì wa o àwa débẹ̀ àwa béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé òní ni lóòótọ́ ṣé ọ̀dà olójú pé ni ni nítorí pé ẹnìkan kan ọmọjọ́ náà lẹ́yìn ọlọ́ tọ́ba wa sọ pé èní ni a wà sọ fún ọ pé irọ́ ló pa nítorí pé níta o lè sọ pé ọmọ anabi gan ọmọjọ lè ládùn kadiri ló fi lọ mọ́ṣáláṣí ló fi ń sin náà ọba fún òru mẹ́wàá bàbá wa ní à oníkọ wọn tán àwọn jàmáà yìí ni wọn tán wọn ni pé ká máa bọ̀ wá nítorí pé tá a bá sọ bẹ́ẹ̀ fún wọn wọn ò ní wá a jẹ́ pé ọ̀tún parọ́ ọwọ́ ń ta àwọn ọmọ èèyàn nítorí nítorí fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam èyíkéyìí lè ládùn kadiri tí wọ́n bá announce ipe njọ báyìí ní lè ládùn kadiri ibi báyìí ẹni bá lọ bẹ̀ ń lè ṣe àdáda alẹ́ nínú ẹ̀sìn ń lè ṣe ọlọ́run ni òru Lailatul Qadr ẹnìkan kan mọ́ àìdájọ́ ẹ̀ àyè celebrate Lailatul Qadr àìdájọ́ Lailatul Qadr a máa sin lọ́wọ́ ọba fúnjọ́ mẹ́wàá ni a máa wá bèrè àánú ọlọ́. àdúrà tó lọ́lá jù nínú òru Lailatul Qadr tá nàbí sọ fún yàwó Aisha kọ́ máa ṣe. ó ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. ọlọ́wọ́ ọba ìwọ ni ọba aláforíjì ó sì nífẹ̀ẹ́ kọ́ ọmọ fẹ́ríjì yàn mọ́sàáfẹ́ríjì mi níbi gbogbo ẹ̀ṣẹ̀ mi. ìwọ ọlọ́wọ́ ọba o وفقنا بليلة القدر لدني مسا في واشنا وتموري وليلة القدر وجعلنا من أتقاء رمضان في واشنا وطلعوا فريجي دواء بابا ماوي نيري نينو روي ولو بالا انتو في انتو يونسي تاو ينقل ليلة القدر ولو ما جابا وانشي